dáadáa ṣe tọ́wádà káwá pa àríṣe àrítùjọ àwọn náà fúnra ara wa náà látún wá tà ń padànù látàrí pé ìwọ ò lè ṣe kọ́ ọ mẹ́sẹ̀bọ ó tiẹ̀ ti gbìyànjú gbìyànjú kọ́ pẹ́bọ kíní wọn ní ṣeéṣe a ó sẹ́ni kankan bí ìbá sórí ara rẹ o wọ́n sì ń lọ́gùn rẹ̀ fún ọ lójoojúmọ́ wọ́n ń pariwo rẹ̀ sí ọ létí ní gbogbo ìgbà pa ẹbọ má mẹ́bọ mẹ́sì dènà sáwọn ẹlẹ́bọ má bá wọn da nǹkan kan pọ̀ kọ́ ọmọ padà wá dẹni tí ó ṣègbè lọ́wọ́ dẹni tó ṣe pé ìǹtẹ̀yìn á máa gbójúlé pé ọlọ́run ọba ò fi sàánú èèyàn nígbà tí ọjọ́ tá a wúyè bá wá pé ìwọ ọba tiẹ̀ yí pé ó ti ṣubú dànù ó ti pòórá kò sí bẹ́ẹ̀ mà kọ́lọ́ mọ́ ti ká wò sófò torí ẹ̀ ìṣẹ́bọ sọ́lọ kò sí nǹkan tó fi dáa wọ́n wá sọ fún ọ pé ipò kan wà tán fẹ́ ti lọ́ọ́ ìwọ náà sì ní ipò ìtọ́sí ṣùgbọ́n ipò yìí o a kì í ṣe ká má ṣẹbọ a kì í ṣe ká má sóòṣà a lè gbárùkù yìí ká má di ẹni tó ṣe wípé yọ̀ọ́ da lóru papọ̀ mọ́sápà ẹ̀sìn rẹ̀ ò ní í dá márán kò ní í jẹ́ pọ́lọ́ wọn bẹ ẹlẹ́dàá wa nìkan òun náà ní í jọ́sìn fún má ọwọ́ àlọ́ ọtẹ́rí gbárù oyè ń ọtẹ́rí gbárù pọ́n ọlọ́run dákun mẹ́jẹ ara padà sí ibú. lẹ́yìn ìgbà tá a ti rá mi pé dàbí ìgbà tó ti kójú ọ̀nà tá a wà yìí òun náà lójú kéèyàn fi bẹ́ẹ̀ lẹ̀ kó wá lọ gbójú ọ̀nà mi. àpẹẹlẹ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àyẹ́sí ń ọmọ ará yóò wọ́n ọ sí ẹgbẹ́ wọn ẹgbẹ́ kí wọ́n fọ wọn ẹgbẹ́ àti tẹ́ ẹni ń èmi ọ̀fẹ́ àlìjáná lèmi fẹ́ nítorí pé gbogbo ń ti ń gbà láyé ti ń padà wá tẹ́ títẹ́ tó ṣe pé kò sí ìdíje kò sí àpọ́nlé lẹ́yìn rẹ̀ wàláhì kọ́kọ́ ọmúra rẹ̀ kọ́kọ́ ọmúra rẹ̀ ọwọ́ kó gidi kan kàn fi ọjọ́ yìí kan kó lẹ́kàn kan sí ọlọ́run wọ́n fi ọjọ́ yìí kan wọ́n kó kan sí ọlápá wọ́n kó sí ọlọ́wọ́ èyí wá sọ ọ́ di kíni wọ́n sọ ọ́ di kíni báwọn abẹ́bọ níyì bá wọn gbẹbọ lárugẹ wọn á pè ọ ní gbẹbọ ní ọ̀kìnní kan láàánú inú rẹ̀ ń dùn à ọlọ́run ẹlẹ́dàá wa má ṣe tiwa bẹ́ẹ̀ o àníkàsọ ọlọ́run ọba lọ́kàn títí tá a fi sílé ayé lẹ̀ oríire wa nù ẹni tó wálé ayé ìdánwò ńlá ti ń bẹ wá sí wa nù o báwo la mọ̀ tá a fi sílé ayé lẹ̀ ṣé àní jẹni tó ṣe ipò ṣẹbọ sọ́lọ̀ kó tó di pa kó láyé ṣé àtúbà á jìnnà sí gbogbo ẹbọ kó tó di pa kó láyé ẹ rí ọ̀nà táwọn èèyàn gbà ṣẹbọ sọ́lọ̀ ó lè má tètè hàn sí ọ̀ngbà mi ó lè má tètè hàn sí ọ̀ngbà mi bí ẹrú ọlọ́run kan ní ti ń ṣèbéèrè ní ó ní ibi iṣẹ́ àwọn àwọn ẹgbẹ́ ẹni tó ṣe pé àwọn máa ń ṣiṣẹ́ bí àwọn wakùsà wọ́n á kó àwọn ọmọ ìlú òkèèrè kan ti àwọn pé ká pé àwọn ọmọ Cambodia àwọn náà ń bẹ níbi táwọn ti ń wakùsà wọn sì jẹ́ mùsùlùmí gidi tó dúró dáadáa ẹni tó di súnà nàbì sallallahu alaihi wasallam tó dì í mú òun sá òun jìnnà púpọ̀ sí gbogbo ń tọ́ba jẹ mẹ́bọ ṣùgbọ́n sí ìyàlẹ́nu àwọn ọmọ Cambodia tí wọ́n bá wọn ṣiṣẹ́ ní iléeṣẹ́ ìwakùsà yìí gbogbo nǹkan tó máa ti ń fẹ́ tó máa ń béèrè fún òun wà nípò ọ̀gá tó máa béèrè lọ́dọ̀ òun ọ̀nà táwọn ọba gbà táwọn fi bá wọn wá nǹkan báyìí wá táwọn fi bá wọn ṣàwárí nǹkan báyìí òun sá máa bá wọn ṣe wọ́n bá máa béèrè béèrè pé àwọn fẹ́ kọ́ báwọn wá orúkọ àti adìẹ a nídìí orúkọ àti adìẹ ah, ẹ dákun ẹni kó bá tó kó òǹbùkátà orúkọ òǹbùkátà adìẹ ibi tẹ́mi wọ́n lọ ni kò fẹ́ pàjẹ́ làwọn ọmọ Cambodia àti bí wọ́n ṣe ń ṣe lé náà ni wọ́n ń ṣe lóko ọmọ Cambodia bá ní ńgbà wọn gbé orúkọ àti adìẹ dé tán ó lọ kárí láì wọ́n lọ kárí láì so àwọn fẹ́ lò fún spiritual spiritual actions àwọn fẹ́ fi rúbọ ni ah! ló máa ní ṣé òun ò ti já géètì báyìí ó ti ti géètì já nítorí pé ìwọ ràn wọ́n lọ́wọ́ lójú ọ̀nà àti rẹ́bọ ṣe ìwọ náà ti ṣẹbọ ẹ mọ̀ pé ká ní ìfura lọ́dà ká má sọ àsùnkú iye ńlọ yẹ wá ẹ dákun bẹ́ẹ̀ ọ̀bá rò dáadáa kí ló burú à ń jọ ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn ọmọ ìlú òkèèrè àwọn ọ̀mọ̀nà tí wọ́n bá dọ́jà wọ́n bá ti mọ̀nà tí wọ́n bá dọ́jà wọn ọmọ bí wọ́n ti ná àwọn wọn fẹ́ lò ẹ̀jẹ̀ adìẹ wọn fẹ́ lò ọba funfun ọba dúdú ẹbọ nǹkan kan náà gbogbo ọ̀sẹ̀ bọ níbikíbi wọn bá wọn báwọn ọ̀sẹ̀ ti bí ìṣe ń wọ́n máa pẹ̀jẹ́ rẹ̀ ẹnu gbá bẹ́ẹ̀ náà làwọn ọ̀daràn sọ náà làwọn náà bùkátà ẹ̀jẹ̀ orúkọ wọn dorí ẹ̀ kodò wọn pa wọn fẹ́ gbẹ̀jẹ̀ rẹ̀ adìẹ wọn ẹ̀ kodò wọn pa wọn fẹ́ rẹ̀. eléyìí túmọ̀ sí pé ọlọ́run wa ń kọlọ ẹlẹ́dàá wa kọ gbà wá kọ là wá torí de eléyìí ìfẹbọsọlọ wa máa ba sẹjẹ àfi kárí pa jìnnà sí nítorí pé jíjìnnà sí ni ó ti ká sórí rẹ̀ bákan náà nínú títí máa ba sẹjẹ tá a gbọ́dọ̀ jìnnà sí òun náà ní ìṣekèfèrí sọlọ ẹnba ti ṣekèfèrí sọlọ tó lọ wọn ṣe ìsìláàmù má ìsìláàmù òpéhùn àti pé papà gan àti tó tó ń ti ṣe òun òjèrè ń bẹ torí ẹ òun ò ṣe máa ẹ fi yé pé gbogbo tẹ̀rẹ̀ ti bàjẹ́ o ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa ó ní wa man yakfur bil iman faqad habata amaluhu ọlọ́wọ́n ní gbogbo ẹnikẹ́ni tó bá ṣe kèfèrí sí ìmánì gbogbo tẹ̀rẹ̀ ti bàjẹ́ eléyìí wá nínú suratul Maida ayé ẹlẹ́ẹ̀karùn nǹkan méjì yìí máa bà tẹ́ jẹ́ ìṣẹ́bọ ìṣe kèfèrí sọ́lọ̀ kí á nínú rẹ̀ ń dùn wọ́n bí ọ ní mùsùlùmí ìwọ òsèmánì ìwọ ti di kèfèrí kí ni ń dùn ọ́nù kí ni tó fẹ́ sọ pé orí ti láyé tínú rẹ fi ń dùn wọ́n á ń sọ̀rọ̀ tí ń pani lẹ́yìn wọn náà rẹ ẹ̀rín kí ló ń. à ọ yẹ kó lárò jinlẹ̀ ọmọ pé ìnákẹ́lẹ́ fi sabili jahannam ọ dájú kójú ọ̀nà jahannam lọ wa tó o bá túbà kọ padà sí di islam kó tó di kọ fàyè lẹ̀ kí wọ́n á ní dùn mọ́. torí de eléyìí báyìí ọwọ́ àti islam ma ẹ̀ ń tó à ń tẹ́wọ́ gbà ẹ̀ ń tẹ́ ní fún ẹni ọmọ ẹ̀yà ọ̀gbọ́dọ̀ ya títí dọ́dọ̀ ọlọ́ à ńgbà tó ń ti wá yà ńkọ tó ń lòun ṣe ìsìláàmù mà ń bo gbà sí i eléyìí fi ìsìláàmù rẹ sílẹ̀ o ohunkóhun ó lè dé sí ọ ìṣòro yòówù ó lè ọ má fi rẹ sílẹ̀ nítorí pé tó o bá ti torí ìṣòro tó o ti torí ìpájú tó o ló fi sílẹ̀ yóò ọ lẹ́nu nígbà tó o bá dí ọ̀dọ̀ àwọn tí wọ́n ń lọ yẹn wípé ìṣòro àti ìpájú ti ń bẹ pẹ̀lú wọn bàbá ńlá bàbá sòro ni ìyá ńlá ìyá àpọ́njú ni eléyìí tó ṣe pé wọ́n bá rú ẹ̀ pàdé rí láyé rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn máa sọ pé tọ́ kò sí padà má ni nígbà tó ń débẹ̀ òun rí i pé ibi tó ń ti ń bọ̀ sàn ike alẹ́ lè máa ṣe láyé kan sádánwò ní báyìí kí lè lè máa ṣe láyé tí pọ́njú ò ní sí kí lè lè máa ṣe láyé tí ṣòro ò ní sí kò sí kẹgbà fọlọ ni ọlọ́run tuntun wá fi wá lọ́kàn balẹ̀ nínú Islam ìpájú ìṣòro àdáwò gbogbo ètò bá dé bá wa ọlọ́run fẹ́ fi pẹ̀sẹ̀ wa rẹ̀ nù yàtọ̀ sí kèfèrí tírù rẹ̀ bá dé sí wọn èyí tí òtún àbí ètò jù bẹ́ẹ̀ lọ eléyìí ọjọ́ ìpalẹ̀mọ́ ni ìpalẹ̀mọ́ àyà ńlá eléyìí tí ọjẹ wọn lórí ìṣekèfèrí wọn. ẹ wá rí àwọn ẹsẹ̀ míì tó ọ̀já wọ́ndì rẹ̀ tí ọba ti tó ìṣẹ́bọsọ́lọ̀ kò sì jẹ́ ìṣekèfèrí sọ́lọ̀ bí kọjá pé gbogbo ntọ́lọ̀ ń ṣe léwọ̀ lọ́ máa wò tiẹ̀ ó ń wò kú wò ní ọ gbogbo ntọ́lọ̀ ń ṣe léwọ̀ lọ́ máa wò tí a máa pẹ́sẹ̀ ńlá náà lélẹ́yìn àbókùrọ̀ ni ọ irọ́ pọ̀ lẹ́nu rẹ o lè má parọ́ àbó lè tiẹ̀ ni ọ o lè má jalè kò bá jẹ́ àwọn nǹkan kéékèèké lọ́ọ́ máa mú tọ́jẹ́ fẹ́wọ́fẹ́wọ́ kò bá jẹ́ àwọn nǹkan ńláńlá ọ̀ ọba àjẹ fọlífọlí o sì jẹ́ mùsùlùmí ẹsẹ̀ tiẹ̀ oúnjẹ ẹni ẹ̀gàn o lè má pẹ́ gàn ẹsẹ̀ rẹ oná lò fófó o lè má sò fófó ẹsẹ̀ tiẹ̀ oná ni zina àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá fẹ́rẹ́ àwọn ẹ̀ṣẹ̀ yìí bá ṣe burú tí wọ́n bá lòmàtó wọn kì í ba séèyàn jẹ wọn kì í ba séèyàn jẹ lópin ìgbà téèyàn ọba ti gbàgbọ́ pé ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ fún un nígbà téèyàn bá ti sọ pé ẹ̀ṣẹ̀ tó ń dáhùn ọlọ́run ṣe ní halali fún un èèyàn di kèfèrí nù tó bá sì di kèfèrí gbogbo tẹ̀rẹ̀ bàjẹ́ àmọ́ ẹ̀ ń ṣe àwọn ẹ̀ṣẹ̀ yìí ẹ sì máa pé wọ́n ni bẹ́ẹ̀ ti ṣe ń sẹ́ lẹ́ẹ̀mà lẹ́mìí pé ewu ọmọ ní yìí ẹ̀ ní ti torí bẹ́ẹ̀ kẹ́ di kèfèrí àfẹnitọ́ bá sọ wípé ọlọ́run ti lẹ́tọ̀ fún un bó tilẹ̀ jẹ́ pé wu ńlá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sẹ́ni tí bá ń dá àwọn ẹ̀ṣẹ̀ yẹn tóra ti sọ pé ńgbà táwọn ẹ̀ṣẹ̀ yẹn tán bá pọ̀ wọ́n pọ̀pọ̀pọ̀ débi wípé wọ́n lè padà wá di èdígí tí ó di ọkàn láti pa nígbà tọkàn bá ti wá di láti pa èyí ráyè títẹ̀ rí mọ́ eléyìí tí èèyàn máa tara rẹ̀ rí ọ̀la kẹlẹ́bẹ́lẹ́ rọ́ọ̀nà àlẹ́ qulubihim ma kanu yaksibun ọlọ́run lọ́rọ̀ òrí bá ti dé rò ẹ̀ṣẹ̀ tí wọ́n ń dá òun ló ti wá di èdítí tó di ọkàn wọn láti pa àwọn ètò ṣiṣẹ́ olóore tí ó gbé wọn wà lìjánà ọlọ́run dákun má bàtì wá jẹ́ bẹ́ẹ̀ nígbà tẹ́ṣẹ̀ bá ti pọ̀ ẹ̀ṣẹ̀ ti pọ̀ ẹ̀ṣẹ̀ ti pọ̀ ẹ rí i pé yóò di aṣàbùrú mọ̀sẹ̀ rere àdẹ́ṣẹ̀ má ti sẹ́ ẹ láadáa nítorí pé ọkàn yẹn ti dí pa sábà bá a sọ̀rọ̀ dáadáa yóò máa yín mú ni pé ah, ẹbẹ́ lomi sọ torí ibi tọrọ tó ń burú dé yìí báyìí òun rò wípé dáadáa nǹkan ó lè tètè má fò nítorí pé aburú ti pọ̀ jù irú wọn ẹ̀rù sì tún bà wá fún wa bí àtúbọ̀tán burúkú máa sábà dẹrù tiwọn kódà nígbà tẹ́ṣẹ̀ bá ti papọ̀ jù ìmọ̀ sábà jẹ́ sábà bíi kéèyàn tún fi islam sílẹ̀ yọ sọ pé kó wọn kúkú di kèfèrí ọsàn fóun ju kó wọn ṣẹ́kù mùsùlùmí lọ torí ẹ̀ṣẹ̀ òun ti pọ̀ jù ẹ ọ̀kan nu wọn ó sọ pé táwọn táwọn èsè mùsùlùmí ó tún sẹ́pẹ́rẹ́ hmm, torí táwọn bá kú pẹ̀lú gbèsè àwọn ọ̀gbọ́rí lẹ́nu àwọn tí ń wàásù fáwọn pé wù kán bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ̀yin mùsùlùmí ló ṣòro ẹ mọ̀ pé sẹ́ni tí ọ̀gbẹ́ sì yé bá gbọ́ tó bá gbọ́rú ọ̀rọ̀ tí gbèsè sì ń bẹ lọ́rùn tẹ̀ dáadáa ó lè máa rò pé àbí kò náà di ọ̀kan ní irú àwọn kìnnìún torí wọ́n ti sọ pé tàwọn sẹ́pẹ́rẹ́ ìgbà táwọn ò ti gbọ́ wàásù rẹ̀ rí wípé ẹni ń bá pẹ̀lú gbèsè nù àwọn pé nǹkan kan bẹ léwu lọ́rùn rẹ̀ ajẹ́pọ̀ àwọn lè kú pẹ̀lú gbèsè ń tàwọn tẹ̀yìn mùsùlùmí ló sọ̀rọ̀ títí mùsùlùmí bá ti sọ̀rọ̀ tó ń sì dóńgbé sí a jẹ́ pé kó wọn kúkú fi ìsìláàmù lẹ̀ kó wọn lè rọ́nà lọ lẹ́yìn kù à ọ̀ ń tan rẹ̀ dànù torí tó ṣe wọ́ ọkọjá gbèsè ọkọjá hmm, gbèsè yóò bá ti sọ wọ́n ní tí àrùn ńlá bá dání mọ́lẹ̀ kéékèèké ògbórí ẹ̀ kéékèèké gbèsè fún wọ́n káfíìn torí àrùn ńlá ẹlẹ́bọ ń bẹ lórí ẹ̀ àrùn ńlá kẹfẹ́rí ń bẹ lórí ẹ̀ ẹ gbogbo pèsè nǹkankan àwọn tásẹ́rẹ́ làwọn eléyìí nítorí pé ní tí ó ti ọ ọkọjá ti gbèsè torí de eléyìí báyìí èèyàn gbọ́dọ̀ dènà sí ẹ̀ṣẹ̀ èèyàn gbọ́dọ̀ ṣọ́ra fún un aburú pípọ̀ pété yẹn bá tún sẹ́lọ̀ náà ẹ̀ṣẹ̀ nígbà míì kí máa padà sọ̀yàn di ẹni tí ó tún ṣe kèfèrí tí èèyàn bá ṣọ́ra nínú ẹ̀ṣẹ̀ nísìn òun náà ní ká takùtà nábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ǹjẹ́ yìí máa pé ìtakùtà nábì sallallahu alayhi wa sallam ó lè sọ yẹn di kèfèrí tẹlomi ọmọ ajẹ lẹ́nu pé òun ò ṣe súnà tó ń ẹ̀yin lẹmọ súnà tá ń ṣe à ẹ̀rù ń bà wá fún ọ kọ má jẹ pé fáìlì rẹ ti bọ omi omi tó tún wá bọ sí tún wá jókun ó wàá òkun ni ó tún lọ nù tó eléyìí túmọ̀ sí pé èèyàn gbọ́dọ̀ tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam èèyàn gbọ́dọ̀ finúfẹ́dọ̀ máa sọ pé mo takuta nàbì ọlọ́run ẹlẹ́dàá wa ni falyahdhari alladhina yukhalifuna an amrihi an tusibahum fitnatun aw yusibahum adhabun alim ọlọ́run ọba ẹlẹ́dàá wa nínú súrọ́tù nùr àyà kẹtàdínláàdọ́rin ó ní kó lọ sọ́ra àwọn sallallahu alayhi wa alihi wa sallam kí wọ́n ṣọ́ra níbi fìtínà tí ó ṣe wọn àwọn olùmọ́ni fìtínà yẹn ni alukófù ìṣekèfèrí sọlọ bí ẹ̀ máa ti ń takùtà nábì ti ń takùtà nábì ó súnmọ́ kó ya kèfèrí kí ló tún sẹ́kù ẹ̀ ń tọ́ lọ́n fẹ́ sí ránù ọlọ́ọ̀ fẹ́ tiẹ̀ kí ló kù islam wo wa lọ fẹ́ sọ pọ̀ sí. aw yusibahum adhabun alim àbí kí ìyá ẹlẹ́sẹ̀ lóru kọ́ tẹ́wọ́n tó lọ́la gbẹ̀ndàlùkìyàmù lọ́nà aláṣẹ rí ẹni tí bá ti ń takòtà anábì sallallahu alaihi wasallam ó súnmọ́ kó ya kèfèrí nígbẹ̀yìn ọ̀rọ̀ ó súnmọ́ kó fi ìsìláàmù sílẹ̀ nígbẹ̀yìn ọ̀rọ̀ ah, gbogbo tó mú ọ̀tẹ́ mi lọ́rùn ìgbà tí ọba ti tẹ́ mi lọ́rùn màá fi ìsìláàmù tọ́lọ̀ ń fi ran sílẹ̀ náà nù. oríde eléyẹjẹ á jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ ẹjẹ á fún wa nítorí pé tá fi lè jáwọ́ nídìí ẹ̀ṣẹ̀ aburú wa lè padà wá pọ̀ ju dáadáa wa lọ táburú bá sì pọ̀ ju dáadáa lọ ọ̀nà àti wàlùjá nàdà kí ni ìdájọ́ kéèyàn tẹra mẹ́sẹ̀ dídá kọ́ má jà wọ́n bẹ̀ kí ni ìdájọ́ rẹ̀ nínú òfin ọlọ́run nínú òfin ọlọ́run ọba ẹlẹ́dàá wa al ibn hajar al rahimahullah wọ́n ní ń bẹ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi jù wípé kéèyàn máa dunnú sí ẹ̀ṣẹ̀ kéèyàn máa dunnú pé èmi mo ṣe é dá èmi mo láyà yìí ha mo burú púpọ̀ nínú kásẹ̀ lọ kéèyàn máa dunnú bẹ́ẹ̀ wọ́n nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni. bákan náà káwá tó tẹra mẹ́ṣẹ̀ ẹ̀ṣẹ̀ dídá yìí ká tẹra máa ń gbogbo gbà ó lè má ṣe ó lè má ṣe wọ́n lò ní ẹ̀ṣẹ̀ ńlá ni. títẹra mẹ́sẹ̀yìn ẹ̀ṣẹ̀ ńlá ni bákan náà ká tún gbàgbé ńlá ni torí táwọn abá máa rántí ọlọ́run ẹ̀ṣẹ̀ tá à ń dá ọ̀nà wo la lè tí ò ní jẹ́ pọ́ ọlọ́run náà látún kó sí tí èèyàn bá máa rántí èèyàn ó kù bákan náà wọ́n ní nínú torí pé àìrántí gbọ́dọ̀ gbèǹde ń bẹ òun náà ní máa mú ní ṣẹ̀ torí àwọn ọmọ wo pé àtẹgbé náà gbogbo ń ta bá ti ṣe kò sí ìgbèǹde kan kò sí ìṣirò kan ẹ má dẹ́rù bà wá sẹ́yìn ti lọ kábọ̀ ni tí ẹ bá ti ń rò pé kò sí gbèǹde ẹ̀ṣẹ̀ ńlá lò náà torí ẹ ká lọ mọ ike ká tẹ pẹlẹ mọ́ ẹ̀ṣẹ̀ dídá ká tẹra ma ká má pàtì ẹ̀ṣẹ̀ ńlá lòna. ǹjẹ́ téèyàn bá wá ń tẹpẹlẹ mẹ́sẹ̀ dídá tí ò pàtì ṣé èèyàn di kèfèrí pẹ̀lú rẹ̀ ni ẹni tó yẹ pé gbogbo gbà yọ parọ́ náà yọ parọ́ náà sáà lè sọ pé ẹ ọ lẹ́yìn mà ti di kèfèrí irọ́ ti sọ di kèfèrí o sáà lè sọ bẹ́ẹ̀ ẹni tó yẹ pé kò lè má jalè tá a lè sọ pé ó lè ti ń jà ó ti tọ́ di kèfèrí kò lè má ṣe zìnà tá a lè sọ pé zìnà ti ń ṣeun ó ti sọ́ di kèfèrí bí. àwọn olùmọ̀wá wọ́n ní ọ̀wọ́ pàǹdẹ́sẹ̀ abáti àtẹ̀pẹ̀lẹ̀ mẹ́sẹ̀ dídá lọ́dọ̀ àwọn ahli sunnati wal jamaa kò túmọ̀ sí pé èèyàn ti ya kèfèrí o kò túmọ̀ sí pé èèyàn ti ya kèfèrí o kò sì túmọ̀ sí pé tó bá wọná látàrí àwọn ẹ̀ṣẹ̀ yìí yóò máa bẹ nínú nágbére kése pẹ̀lú àwọn kèfèrí àti àwọn ọ̀ṣẹbọ. àyàfi téèyàn bá sọ pé ọlọ́run sí ẹ̀ṣẹ̀ tóun ò lè má dá yìí ó ti ṣe lẹ́tọ̀ọ́ fún un. ìgbàgbọ́ ọpọlọ́run ti ṣe ẹ̀ṣẹ̀ lẹ́tọ̀ọ́ fún yàn oní máa sọ di kèfèrí. àmọ́ wọ́n mọ̀ ike ọlọ́run ọba ṣe léèwọ̀ ó sì ń ṣe ẹ̀ṣẹ̀ yìí eléyìí ò ní sọ di kèfèrí ó sì gbọ́dọ̀ jẹ́ni tó ṣe pé o ti mú ẹ̀ṣẹ̀ tó ń ṣe ní nǹkan yẹpẹrẹ lọ́kàn rẹ̀ àbóǹtí ẹ̀ tó ń fa hàn sọ ẹni tó bá jẹ́ pò náà tó mú yẹpẹrẹ ó ń wò pé kí bẹ́ńbẹ́ ń tún sọ ọ́ jáde lórí ahọ́n rẹ̀ àwọn eléyìí léwu ń bẹ lórí wọn àmọ́ ń sẹ̀ ò ń ṣàìdá yẹn ó sì máa ń pé aburú ni tó ń ṣe kò sí tàbí ṣùgbọ́n pé eléyìí kò lè sọ ọ́ di kèfèrí lópin ìgbà tó ọmọ ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀ lẹ́ṣẹ̀ nínú òfin Ọlọ́run wọ́n ní títẹ pẹlẹmọ ẹ̀ṣẹ̀ dídá kò túmọ̀ sí pé èèyàn ń wò pé Ọlọ́run ṣe ní ẹ̀tọ́ fò kò lè má ṣẹlọ kò túmọ̀ sí pé ń wò pé ti ṣe lẹ́tọ̀ọ́ fò torí ẹ̀ ká má wàá wò pé sọmọ tí ò lè má parọ́ ni awí fún asúsọ fún síbẹ̀síbẹ̀ irọ́ náà ní pa lẹ́yìn òrí gbélé yẹn tí ń wò kọ́lọ́ ti ṣe lẹ́tọ̀ọ́ fún ni torí ẹ̀ kèfèrí ni a'udhu billah kò di kèfèrí kò di kèfèrí nítorí pé kò fẹnu ara rẹ̀ sọ jáde ipò ń ti gbà kọ́lọ́ ti ṣe lẹ́tọ̀ọ́ fún ọwọ́ pé kò lè má ṣe ọwọ́ pàwọ́ àti bá sọ kò sì jáwọ́ ń bẹ̀ kọsọ di ẹni tó ti gbà pé Ọlọ́run ti sọ ẹ̀ṣẹ̀ yẹn di ẹ̀tọ́ fún mélòó mélòó lẹni tí ń ṣẹ̀ Ọlọ́run tí ẹ̀ṣẹ̀ yìí sì ti di bárakú fún ṣùgbọ́n tó sì jẹ́ pé ọmọ lẹ́mìí rẹ̀ ike Ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ṣe léèwọ̀ fún ike kó wọn dẹ́ṣẹ̀ yìí ṣùgbọ́n òun ò lè má da ọkàn rẹ̀ gan kọ̀ kò sì lè má ṣe tó ń gbà tó ti jẹ́ bẹ́ẹ̀ ẹ lè sọ pé ó di kèfèrí o nínú òfin Ọlọ́run ẹ lè sọ pé ó di kèfèrí nítorí pé ìsọni máa pè ní kèfèrí máa pè ní kèfèrí ó léwu tó bá ṣèèsì lọ pé mùsùlùmí tí ò tí ì ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tó lè mú ni pé ń kèfèrí ń kèfèrí ìwọ ló rọ ẹrù gbọlọ anabi sallallahu alayhi wa sallam ó ní idha qala al-muslimu li akhihi يا كافر فقد باء به أحدهما tí mùsùlùmí bá fi lè sọ fọ́mọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí pé ìwọ kèfèrí ẹnìkan ru ẹrù rẹ̀ náà lọ tó bá jẹ́ ẹni tí ọ̀tọ̀ sí ìwọ tó wí wàá ru ẹrù rẹ̀ torí nínú ìlànà àti ìlànà tó dé nígbà tí èèyàn bá lùgbà rẹ̀ ìgbà náà wọn ò tó sọ pé lágbájá o ó di kèfèrí. ó wá nínú ẹgbà wọ̀rọ̀ láti ọ̀dọ̀ Umar ibn al-Khattab radiyallahu anhu wọ́n ní arákùnrin kan wà láyé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam lórúkọ rẹ̀ ń jẹ́ Abdullah wọ́n máa wá pè ní orúkọ nagijẹ himar himar òun ní kẹ́tẹ́kẹ́tẹ́ arákùnrin yìí ọjọ́ ẹni tó ṣe a máa dẹ́rìn pa Anabiwa wa sallallahu alayhi wa sallam wọ́n ní ọ̀pọ̀ ẹ̀ máyé gbà lori ti nà lẹ́gba lórí pé mutí tàǹbà ti nà kò tún ní pẹ́ kò ní dínà wọ́n tún mú wa náà ní kó ti ṣe bá a ti wí wọ́n tún nà tọ́ba ti mutí wọ́n mú wa yóò jẹ gba kò ní gbẹ́ kò ní dínà wọ́n tún tún mú wa kó tún ti mú yóò tún jẹ gba. tàwí náà nù pé ọ̀n tẹpẹlẹ má di dẹ́ṣẹ̀ tó ń ti pọ́nmọ̀ pé ẹ̀ṣẹ̀ yìí ní kó yà jẹun kò sì kò sì yéé ṣe ojú ọ̀mù tí ò kú ò lọ sí. wọ́n bá màmú wa sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam lọ́jọ́ kan ó tún fi ṣe bá a ti wí wọ́n bá sì ní kí wọ́n lọ nà wọ́n bá nà tán. ẹnìkan nínú àwọn èèyàn tí wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn sàhábà òun á sọ pé Allahumma làánù ọlọ́nkọ́ ó ń ṣépè tọ́ máa àtọ́rọ̀ máa yọ tẹ̀bẹ́. ọ̀pọ̀ ìmọ̀ye ìgbà wọ́n ti mú wa ó wọ́n tún mú wa ó tún jẹgba wọ́n tún mú wa ó tún jẹgba ọlọ́nkọ́. nítorí ọ̀pọ̀ ọ̀gbà tá ń mu wá tí ó sì yé mutí anabi sallallahu alaihi wasallam wọn sọ pé wọn yìí sọsọkúsọ wọn adó anabi kánabi ọwọ pé ìtìjú ni nfẹ́ kí ntí ọdọ ṣẹlẹ̀ láàrin wa kọ́mọ́dé pa àmì wa yìí má à ń pẹ́ tó má gbọ́ra wa yìí kí fẹ́ so ara ẹ̀kọ́ tó yẹ ká kọ́ lọ́dọ̀ anabi ẹnba sẹńtì ọjà ẹ kọ fún nítorí pé nínú ìlànà ẹsìn islam nù pé man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi fa in lam yastati' fa bilisanihi fa in lam yastati' fa biqalbihi wa dhalika ad'afu al-iman rawahu al-imam muslim anabi sallallahu alayhi wa sallam ní gbogbo ẹni tó bá rẹ nìkan nù yín tí bá ń ṣèbàjẹ́ ẹ tẹ́ ẹ̀ bá lè fọwọ́ kọ́ ẹ fi ahọ́n yẹn fi kọ́ ẹ lè fa ahọ́n kọ́ anábì ni ẹ̀fọ́ kàn kọ́ káfọ́ kàn kọ́ ìbàjẹ́ ńlọ́lẹ́jù nínú gbàgbọ́ èèyàn wá pé ẹ torí káàní wọn má dàrú ẹ wọn sì sọ pé ẹ àìtójú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án ká ẹ wọ́n ní mo fẹ́ sọ̀rọ̀ ń bẹ̀ àmọ́ ńgbà mí èèyàn máa fẹ́ sọ̀rọ̀ tí ò ní sáyè gbogbo àwọn ọ̀rọ̀ ọ̀hún. nígbà tí arákùnrin yìí tọ́lá náà nìkan wájú ànábì sallallahu alaihi wasallam ẹ̀ṣẹ̀ tí ń ṣẹ̀ ló ń wò títẹ pẹlẹmẹsẹ̀yìn ló ń wò tóun ti ń làánà rẹ̀ ọlọ́wọ́ á ní kó sọ síbi tí ò ti ní lọ láì gbé sí ànábì wa ni la tal'anu ẹ gbọ́dọ̀ ṣépè fún o ẹ wo sẹ́tìǹsì kò lè má mutí anábìá ni ẹ má làánà ah bí ẹni tó ṣe zì náà ni kò ní dá fún ọ ò ní gbọ́dọ̀ dá fún ọ láyé ó ní pé kí lọ fẹ́ máa tẹ́ kátàrí ilé ìkẹ́kọ̀ọ́ ẹ má làánà nítorí wọn ò tí làánà rẹ̀ kò lè má mutí bẹ́ẹ̀ bá fi làánà kún fún kọ́ sẹ́mi ọkùnrin gangan fúnra rẹ̀ ni ọ̀ máa pọ́n sí i yọọ máa pọ́n yọọ máa mú bébí ń lọ ra ni ní ẹ má làánà rẹ̀ ìyẹn ni kí ẹ má wo aburú dáná burú ń ṣe pàápàá jùlọ ẹ̀yin kọ́ ló ń ṣe sí ọ́n ń tẹ̀ sófin ọlọ́ọ̀ni ẹ má wo aburú nǹkan wa máa ṣe pè fún. iná la ṣe sọ pé táwọn yẹn bá kẹ́kọ̀ọ́ gidi tẹ́másì jẹ́ni tó dúró ti Islam lódodo àní fẹ́ẹ́ pè láwùjọ wa àmọ́ wa àní rìn àmọ́ bàtà ẹgbẹ́ àwọn èèyàn kẹ́kọ̀ọ́ gidi ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ lẹ̀kọ́ lé tọ̀pọ̀lọpọ̀ kọ́ ìsìláàmù jákujàku lọ̀pọ̀lọpọ̀ ń ṣe kì í ṣe ìsìláàmù tó nítumà torí wọn gbọ́yé ọ̀rọ̀ ní ti tọrọ ní ìsìn èpè ni wọ́n ti máa ṣiṣẹ́ ìpè burúkú fúnra wọn kọ́dà ẹ̀ máa wò pé àkọ́tìtọ́ níra wọn nú tẹ́lẹ̀ ẹ kàn rọra ṣẹ̀ síra yín lójú ọ̀nà iná rẹ̀ ti ń ṣẹ́rù àwọn ìpè ńláńlá yìí ó ní ẹ̀rọ máa ń tàtẹ́lẹ̀ kọ́ ẹ bá ti ní ayé mú tẹ́lẹ̀ kọ́ lórí mùsùlùmí èsèpè. mùsùlùmí èsèpè laysa al-muslimu bil'ani wala ta'ani wala badhi'in wala fahsh. anabi sallallahu alaihi wasallam ni mùsùlùmí èsèpè mùsùlùmí bẹnu àtẹ́lu ìdílé onídìílé mùsùlùmí sọ̀rọ̀ burúkú jáde lẹ́nu mùsùlùmí sọ̀rọ̀ àlùfàṣà torí pé nínú àmì kọ jẹ́ mùsùlùmí ni pé ìsìláàmù ọ̀fọ̀ ọmọ lórí ahọ́n rẹ̀ ọmọ kí sọ̀rọ̀ tó fẹ́ sọ torí pé man kana yu'minu billahi wal yawmil akhir falyaqul khayra aw liyasmut tó bá gbọ́ lọ́ngbọ́ àtọ́jọ́ kan yìí rí i pé rere ní jáde lẹ́nu ẹ̀ tí rere ọba ti ní jáde lẹ́nu ẹ̀ gbẹ́nu ẹ̀ lọ àyè dákẹ́ sì sọ. anábìyẹn má lànà rẹ̀ kí ló dé fa wallahi ma alimtu innahu yuhibbu allaha wa rasulahu rawahu al torí pé mo kọ́ náà ọba búra èmi gan ọmọ nípa fẹ́ràn ọlọ́ ọfẹ́ràn anabi sallallahu alayhi wa sallam tó ń ta títí mu kí fẹ́ máa ṣépè fún sí. torí ẹ àìkò jáwọ́ nídìí ẹsẹ̀ kò sọ níbi kèfèrí lópin ìgbà tẹ́ni tí ò jáwọ́ ń di ẹ̀ṣẹ̀ ń kò bá ti máa wo kọ́lọ́n ti sí ẹ̀ṣẹ̀ tó ń dáhùn lẹ́tọ̀ọ́ fún. àìsè màláìkà èèyàn lọ́lọ́run dá wa gbogbo oníkálukú wa iná lọ mọ ibi tó ń ti sẹ́lọ̀ o sì lè mọ́ kúrò nínú àǹtẹ̀sẹ̀ títí tó fi kúrò láyé ọ̀yà máa sẹ́lọ̀ ọmọ tọrọ àforíjì ọmọ sẹ́lọ̀ ọmọ ronú pìwàdà ọmọ sẹlọ ọmọ jáwọ ń bẹ àmọ́ pé èmi lẹni mímá tí ì sẹlọ ẹgbàgbé ẹ àfi tí ì bá ṣe yàn bí àwọn olórí wa ẹni mímá ẹni mímá báwo ẹni mímá ti ń yàgbẹ́ bóòlù ń sèjá ẹni mímá kọfọ gbẹrẹ kọfọ mu bí ẹkọ ẹni mímá ti ń parọ́ ẹni mímá ti ẹnu rẹ̀ ń rùn fún irọ́ burúkú tó kó ẹnu ọ̀daràn ẹni mímá ti ń ṣèké ẹni mímọ́ ti ń dalẹ̀ ẹni mímọ́ ti ń ṣàgbéga ẹni mímọ́ ń jàǹbá ẹni mímọ́ olè òsìsẹ́ni mímọ́ o nínú gbàgbọ́ àwa mùsùlùmí àwọn ànábì ọlọ́ọ̀ nìkan lọ́lọ́ọ̀ ẹlẹ́dàá wa là ńlọ́sọ́ níbi àti dáwọn ẹ̀ṣẹ̀ ńláńláńláńlá ṣùgbọ́n àwọn náà bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ kéékèèké bá ti ṣe jáde náà bí ọlọ́run wọn ò bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ kéékèèké àmọ́ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá rárá ọlọ́run ti là wọ́n bẹ̀ ẹ̀ṣẹ̀ kéékèèké náà tí wọ́n bá ṣẹ̀ láìpẹ́ láì jìnnà ọlọ́run ọbọ̀ ta wọn lólobó wọ́n tọrọ àforíjì yàtọ̀ sáwọn akpọ̀rọ̀ǹtì àti kéékèèké àti ńláńlá èwo la nínú fáìlì wa kọ́lọ̀ ń dákun wa eléyìí túmọ̀ sí pé anabi ó ní ẹ má rẹ o mo fi ọlọ́run gan ipò fẹ́ràn ọlọ kó fẹ́ràn anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam eléyìí túmọ̀ sí wípé a máa gbọ́ àwọn oríṣiríṣi ọ̀rọ̀ pàápàá lónìí lórí àwọn ẹ̀rọ ayélujára àwọn oríṣiríṣi ìdáhùn ṣèṣì ìbéèrè nípa ẹ̀sìn eléyìí tí ò ṣe déédéé ó kún bẹ́ẹ̀ tó bá ṣe ẹ̀rọ ayélujára wọn tó o bá ṣe lólùkọ́ tiẹ̀ tó o fi ṣe afinimọ̀nà rẹ̀ kan só kò sí tàbí ṣùgbọ́n ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ nǹkan ló ní gbọ́ yínú ẹ̀sìn ọ wà lórí rẹ̀ ìdáhùn tí wọ́n bi ẹnìkan léèrè wọ́n ní tẹ́nìkan bá mutí lápèjúwe tí a ti wá sàlàyé fún un tí ọtí mímu yẹn ìwọ ni jáwọ́ ń bẹ̀ jìnnà sí ṣùgbọ́n ó lòun ò lè má mutí gbogbo báńtí fẹ́ ṣe wáàzí fún tó lórí pé jáwọ́ ń bẹ̀ jìnnà sí ìwọ lọ́lọ́wọ́ bá ṣe ìsàn tó ń tẹpẹlẹ mà náà ni tẹ́ a lè pè ní ẹni tó ti di kèfèrí àbá a lè pè ní kèfèrí mo rò pé wọn náà ti rí dáhùn rẹ̀ nísìn pé ìtẹpẹlẹ mẹsẹ̀ látọwọ́ ẹni tí ń dẹ́ṣẹ̀ lópin ìgbà tó bá mọ̀ dájú pé ìwọ lọ́lọ́run ti ẹ̀ṣẹ̀ yẹn àìkò jáwọ́ rẹ̀ kúrò nídìí dídẹ́ṣẹ̀ yẹn kò di kèfèrí kò sọ di kèfèrí nǹkan ẹyọ kan tó lè sọ di kèfèrí látàrí ẹ̀ṣẹ̀ yẹn òun náà ni kó gbà kó nígbàgbọ́ kọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ fóun lòun ò fi lè má ṣe ìgbà náà lásán kó di kíni ó di kèfèrí nítorí pé pé ńtọ́lọ́ ń pè léwọ̀ ní ẹ̀tọ́ torí ẹ̀ àwọn olùmọ̀ ń bẹ ní ọ̀tún àti òsì àwùjọ wa tá à ń gbé níbikíbi tá a bá bára wa lókè pẹ̀ yìí àwọn olùmọ̀tẹ́mi ń bẹ lára wọn tó lè bi léèrè tí ọ̀dọ́ lóyún ẹ má fi wọn pegi ẹ má lọ bá wọn béèrè lọ́dọ̀ wọn ẹ mẹ́jọ jẹ́ pé ẹ̀rọ ayélujára wọn nìkan iná lọ́kàn máa béèrè kí ni dáhùn kan báyìí kí ni dáhùn kan báyìí ìgbà míì ó lè jẹ́ pé bèbí ní dáhùn tí wọ́n ń pè rọ́bọ̀tì sẹ́mi kó àwọn sáìtì kan náà wà lórí social media tẹ́pẹ́tẹ́ yẹn bá lóun fẹ́ wo nǹkan tó wà ń bẹ̀ wọ́n máa fi léèrè pé are you man or robot téèyàn ni ọ́ ni àbí bèbí torí pé bèbí náà máa béèrè lọ́dọ̀ kọ̀ǹpútà bèbí a máa dáyàn lóhùn ní bá tó bá ti mú kí bèbí ó lè béèrè àtẹ́pẹ́ bèbí náà máa dáhùn àwọn bàbá bàbá tó kọ́ kí wọ́n kọ́ àwùjọ yín àwọn ń rìn à ń wọn wọ́n lọ wọ́n ń bọ̀ a mọ̀ wọn a sì mọ̀ pé wọ́n kọ́ kéwì kí ló dé tẹ̀ níbi àwọn léèrè tó fi jẹ́ pé rọ́bọ́ọ̀tù àbí social media lẹ́ẹ̀ máa fi léèrè ń gbogbo ògbà tí ó fi wá jẹ́ pé ń gbà míì èèyàn gbá kéke ó gbé mọ́ ọbẹ̀ ìsápá bàbá gbá kéke alààyè ó gbé sẹ́nu sẹ́yìn mọ̀ pé ọjọ́ tó ń bónu kọ́lọ̀ ń dákun kọ́ sànù wa tí èèyàn bá fẹ́ gbẹ́sìn rẹ̀ yé ẹ má ṣàì máa béèrè lọ́dọ̀ àwọn olùmọ̀tọ́ wà lọ́tún àtòsí yín bẹ̀rẹ̀ látòrí àwọn lèmọ́mù lèmọ́mù torí pé èèyàn ọ̀yẹ kó dépò lèmọ́mù àti kó dépò ní mọ̀ǹpẹ̀ ẹ máa fi wọ́n léèrè ń tẹ̀ mà ìlọsíwájú ọba wa nú ẹ̀sìn wa tí lèmọ́mù náà bá mọ̀ ó náà tún fi ẹni tó mọ̀ jù ọ lọ tá a fi máa rí òye ìmọ́lẹ̀ ìmánà nínú ẹ̀sìn wa àti pé pàpà gan aburú ńlá ń bẹ o fún gbogbo àlùmọ́ tó bá jẹ́ pé kálukú wọn á máa sẹnu bíi síbí àwọn ìbéèrè tí ò yé wọn nú ẹ̀. wàláhì aburú ńlá ni ẹ rí i pé òdo àìmọ̀kan ni máa fi sin lọ. ọlọ́ni fasalu ahla dhikri in kuntum la ta'lamun ẹ máa béèrè lọ́dọ̀ àwọn tí wọ́n mọ̀ fẹ́yìn bá jẹ́ ni tí wọ́n mọ̀. ọlọ́run ẹlẹ́dàá kó bá tún àwùjọ wa ṣe ọlọ́run ẹlẹ́dàá kó dákun kó lé wa jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ kó gba àwọn àwà pálapàla kó gbà kúrò lọ́wọ́ wa kó fi àwọn àwà tó dáa tó sùn wọn kó fi rọ́pò wọn. أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروا إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد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 ẹni tí ó bá jáwọ́ nídìí ẹ̀ṣẹ̀ ẹn bá ti ran agun mẹsẹ dá tọtẹpẹlẹ máa tí ó kó ndi rẹ àwọn ẹ̀yà yọ jẹ wọn o àkọ́kọ́ yà kọlọńdàkùn mẹsẹ wa lẹnu yà òun náà ní pé ẹni tí bá ti ń dẹ́ṣẹ̀ tí ó jáwọ́ ń iná owú jẹ ọlọ́run pa kúrò lọ́kàn rẹ̀ iná owó ò ní jò lọ́kàn rẹ̀ ma yóò dẹni tí kàn gbáyé gbanduku tí ò sówú lẹ́mìí rẹ̀ ma a sì ti mọ̀ yín pé mímá jó ìwà tó dáa gidigidi ni kò yẹ kó má sí pẹ̀lú gbogbo mọ́mì nítorí pé tí èèyàn bá jẹ́ni tí bá máa jowú ẹ jowú lórí ẹ̀sìn ọlọ́run ike kẹ́nikẹ́ni tó fẹ́ bàjẹ́ kọ́mọ́ra yìí débẹ̀ ẹ jowú lórí gbogbo dáadáa tẹ wà ń bẹ̀ kẹ́nìkan kan máa náwó bàjẹ́ sí ẹ jowú lórí àwọn ìyàwó yín káwọn èsìn kí èsìn burúkú kan má balẹ̀ wọn ẹ jowú lórí àwọn ọmọ yín kí aburú àbí ìbàjẹ́ kankan má tọ̀ sí wọn àmọ́ ẹni tó bá ti wà gbàǹdùkú tí ò sí owó fún ma ìsẹ̀mí wọn máa burú ọ̀rọ̀ wọn máa bàjẹ́ irú wọn náà lẹ́rìí pé ìyàwó rẹ̀ gan alára ọ̀ máa ṣe zìnnà kò ní kàkún yàwó àwọn pé kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí wọ́n ti ṣe ń bò ń bá a sùn lọ náà ń bá àwọn ìyàwó ẹlòmíì náà sùn. A'udhu billahi minash shaitani rajim nígbà wọn ni à ìyàwó rẹ tó wá àtẹnìkan tó wá ní wọ́n jọ lọ yí báyìí wọ́n tẹ̀ sí wọ́n fara wọn lọ́wọ́ onígbà wọn bá wọn lọ́wọ́ kí ni bẹ́ẹ̀ ah la ilaha illallah wọ́n rẹ̀ lálejò ó lọ sùn sí àlejò. owó ń ti bàjẹ́ so irú àwọn nǹkan báwọn bá ti pọ̀ irú wọn iná rẹ̀ rí àlejò dé òun ń àlejò lọ́wọ́ wọ́n á ní ìyá títí ọ̀wá bà wọ́n lọ́wọ́ à kọ́ bàtà ni lọ́wọ́ ọkùnrin ọlọ́kùnrin àwùjọ bìlá owó ti bàjẹ́ lára rẹ̀ ni àwọn àmì lẹ́sìn máa dá àmà sówó sì kù lára ilé ìyàwó ti tán ẹ má wàá wà lọ dìnnà owó èsà déédé joro kúrò lára èèyàn àyàfi látàrí ẹ̀ṣẹ̀ tẹ̀ṣẹ̀ bá ti pọ̀ èèyàn dẹni tó ṣe pé owú bàjẹ́ lára rẹ̀ nínú àwọn ẹ̀ṣẹ̀ tí máa fowú jẹ́ lára ni kéèyàn máa jẹran ẹlẹ́dẹ̀ wọ́n ní nínú aburú tí jíjẹran ẹlẹ́dẹ̀ máa fi ṣe àwọn tí máa jẹ́ òun náà ni pé owú á máa bàjẹ́ lára wọn ẹ̀yìn ọlọ́run ṣàdédé ṣe lé ìwọ̀n jíjẹ bọ́lọ́ náà lọ́dà àmọ́ pé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ah anabi máa jowó nínú àdìsí kan anabi sallallahu alayhi wa ó ní ata'ajabuna min ghayrati Sa'd ṣé ẹ̀ ń ṣe ìyàlẹ́nu nípa owó tí ń bẹ lára Sa'd ni radiyallahu anhu. fa ana aghyaru min èmi yìí mo jowú ju Sa'd lọ ẹ má jẹ́ tí ọ yín lẹ́nu èmi jowú jù lọ wallahu aghyaru minni Allahu rabbul alamin sì jowú jẹ̀mí gan lọ. torí pọ́lọ́ ọba ó ń jowú ló fi jẹ́ pé kò gbà fún wa bí tí ma ká fi nǹkan kan sorogún pẹ̀lú òun nínú ẹ̀sìn. ntó fà ni pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa máa jowú. báwo wá lẹnìkan ó sì wá lọ fi nǹkan kan sẹ́gbẹ̀ra fọ́lọ́n tọ́lọ́ wọn wá máa wòran pé ntó ṣe dà lọ́rọ̀ ṣé nǹkan míì lọ́dọ̀ ni àbí nǹkan míì pẹ̀lú ọlọ́run lọ́jọ́ dọ̀ọ́ hadithi alimami bukhari àti muslim ló gbà jáde bẹ́ẹ̀ ọba ti lówó lára aburú pọ́n bẹ́ẹ̀ èèyàn padà di dayud dayud oní àlẹni tó mọ̀ pé ìyàwó òun ṣe zina tí ò rí nǹkan kan ṣe sí ẹ sì máa pọ́pọ̀ láwùjọ ọ̀pọ̀ láwùjọ wa bá jẹ́ pẹ́ pé ìyàwó rẹ̀ yóò jẹ́ pé àwọn àlè tí ń gbé ìyàwó yun wọ́n pọ̀ jọjọ ó lè má ma gbogbo wọn tán àmọ́ bí kọ́ má ma méjì mẹ́ta kọ́ yóò ló ń ti ma ó ti ma lálẹ́ àlè ìyàwó mi tí la bá ṣe sí àwùjọ lọ́bàjẹ́ ẹ ìwọ kan bá lù mọ́ wọ́n ẹnìkan ní ń fẹjọ́ ẹnìkan sùn ìyàwó ń fẹjọ́ ọkọ sùn yàwó á ní ẹ ọpẹ́ tí n tó mà ọpẹ́ tí n tó mà pé ọkọ òun ọ̀yàn nìkan lálẹ́ ìgbà tí mo wá mà mo wá ń pàkíyèsí wọn mo ọ̀sá dá mi lóhùn ìgbà tó kọ́ wàá dáhùn ọkọ ní nílùú àwọn yìí ọ ń sọ̀rọ̀ lu wọn ó ní ta ni pé lágbájá ti ń sọ àlè ó ní. Allahu akbar ó ń tì í sì jẹ́ abilékọ ṣé ọtọ́ pípọ̀ ọmọ ẹ̀yìn ọmọge lálẹ́ á ń bọ̀ síbọ̀ sí ẹ̀ńtọ́ wà lé ọkọ̀ àwọn ọkọ̀ sí náà àwọn náà ti di gbẹ̀wù dání torí dayúùtì làwọn ìyàwó ń ṣe zìnnà ìyàwó ń ṣe kínní kọ̀ọ̀kan wọn èyí bọ́bá èyí tó pè lọ́mọ rẹ̀ nínú àwọn ọmọ náà méjì ń tó nǹkan wọn ò lè tọ́ wọn <laughs> látó pé márààrún gan lẹ́lòmí ló ń bí wọn fún ẹgbọ́rọ̀ a'udhu billahi minash shaitani torí ẹ̀ wọ́n ní ẹ̀ṣẹ̀ burúkú ń lẹ̀ṣẹ̀ dẹ̀ yóò ẹ̀ṣẹ̀ tó bá lùmọ́ni wọ́n jẹ́ ẹni tó jẹ́jẹ́ yóò tíyàwó rẹ̀ ń ṣe zìnà tí orí kankan ṣe sí inú àwọn èèyàn wà kò ní wà lìjànà. bẹ́ẹ̀ náà ni ẹni tí bá ń wò pé ká sábò sí kí ló burú mbẹ́. àwọn náà lówó ni torí tí wọn náà bá lówó àwọn akérò tó ń ṣe sí yàn wọn lè ṣe sí wọn náà kí ló dé tó wá gbà láti máa fi lọ ọmọlàkejì irun tí wọn ò ní gbà kó fi lọ́wọ́ àìlówó ni tí wọn bá ti lówó àti sàbòsí sọmọlàkejì rọrùn àti fọwọ́ alágbáyà létí ọ̀rọ̀rùn àti máa sọ pé ọ̀ra nǹkan lọ́wọ́ mi lẹ́ẹ̀mẹ̀wá ọ̀sánwó lẹ́ẹ̀mẹ̀wá owó owó tó pé lẹ́ẹ̀mẹ̀wá kí n tó gbà pé mi mọ̀ ta fún ọ àbòsí. wọ́n lọ talẹ̀ fún mi ọgbówó ó tún yá ó tún là ń tún sa à ń ṣe àtúntò nínú mọ̀lẹ́bí wa ó tún tún wó san mo tún tún san ó tún yá ó sọ pé owó tẹ sangbà èlò lọ jẹ láyé òde tòní èlò lọ ẹ ralẹ̀ ẹ tuntun rà nígbà tó jẹ́ pé olówó ni ọ̀daràn èèlò lọ fẹ́ gbà ńbẹ tí ó gbé ọwọ́ àlùjẹ́nu owó yẹyẹ lásán pàǹtí ìdọ̀tí ilé ayé téèyàn bá ti lówó àti sẹ́kópa burú ìmọ̀ rọrùn fún wa torí ẹ ẹsẹ̀ ní máa fà ọ́ ẹsẹ̀ ní máa fà nínú ìyàtọ̀ lọ́n tún máa fi jẹ ẹni tí ó bá ti lè jáwọ́ nídìí ẹsẹ̀ onáà ní kọ́ lọ́ọ́ máa pa ọkàn wọn yọ wá lé kókó ẹ ní rí kẹ nínú ọkàn yẹn àwọn wa burúkú burúkú ní ọmọ tọwọ́ rẹ̀ jáde kò ní rí dáadáa kọkà kún dáadáa kò ní rí àìdá kọkà kún àìdá ọkàn yẹn ó ti bóró yóò ti di àyà kókó nàkì irú wọn aburú lọ́rọ̀ wọn o aburú lọ́rọ̀ wọn irú wọn sì máa jẹ ẹni tó ṣe pé gbogbo gbà inú ìjà lóhun àtọlọ́wọ́n bá máa wà. Ah, ẹni tó wá jẹ́ pé ẹ̀fẹ́ ti bá tiẹ̀ jẹ́ ọkàn ti kú ọ̀tọ̀ ọlọ́run náà ni ọ̀jẹ̀ ọ̀tọ̀ ọlọ́run ni ọ̀jẹ̀ náà lọ́n sọ pé ayọ̀ alladhina amanu ittaqullaha wa dharu ma baqiya mina riba in kuntum mu'minin fa in lam taf'alu fa'dhanu bi harbin min Allahi wa rasulihi ọlọ́run lẹ́yìn olùgbàgbọ́ òdodo ẹ páyọ̀ ọlọ́run ní tẹ̀ ń jẹ lówó èlé ẹ pàtì bá jẹ́ mú mi tẹ́fà kọ̀ láti ṣe bẹ́ẹ̀ a jẹ́ pé ẹ retí ìkéde ogun láàrin yín àtọ́lọ̀ ẹ dákun ságbára wa lè kà káwa pa afẹ́ jagun pẹ̀lú ọlọ̀ ẹ kí ni nǹkan ogun náà tẹ gbójúlé tẹ́sì bá ta níjà tòǹgbà tí yẹn bá ti jẹ́ pẹ́sẹ̀ bá ti pọ̀ ẹni tí ń jẹ owó èlé nìsí tí ń jẹ torí pé owó òun tún pọ̀ sí lójú ara rẹ̀ àkòsí wà sí tẹ́lẹ̀ ṣe fún ọ kò ní pàtì o kò ní pàtì njẹ́ òtijọ́ pàtì ni kọ́kàn rẹ̀ ti di ọfẹ ba tèmi jẹ ni wọn mọ pé ibi tí mo ti ń rí sèǹ ọwọ aṣọ kíkọ dà ìgbà náà ló di haramu ẹgbọrọ ẹsẹ bí lana lẹ́yìn sọ di haramu ṣé haramu rẹ séèyàn lọ sọ di haramu àbọlọ ọwọ asẹsẹ rẹ ni sàlàyé fún ọ ìwọ wọn sọ pé òní pàṣẹ ọdájú para rẹ lọ fẹẹ ṣe nínú aburú eléyìí tó ṣe é pé máa ṣẹlẹ̀ tí àwọn ẹni tí ọba jáwọ́ nídìí ẹsẹ̀ òun náà ni pé máa kó ọ̀lẹ́ bọ́kàn ọkàn ò ní jọ́kàn tí ń gbé ọlọ́run ọba tóbi torí pé tẹ́yìn bá máa gbọ́ ọlọ́run ọba tóbi èèyàn fẹsẹ̀ lẹ̀ àwọn òbí wa tó bí wa tá jẹ́ èèyàn téèyàn bá ka bàbá rẹ̀ màmá rẹ̀ sí níta bá ní kéèyàn má ṣe láì sí wọn bẹ̀ èèyàn ní ṣe ọlọ́run ọba ẹlẹ́dàá wa wá ń kọ́ ọba tó ṣe pé ọ̀rọ̀ kiri ká gbogbo nǹkan láyè káyè tó bá bára rẹ̀ pẹ̀lú ìmọ̀ rẹ̀ tó bá yẹ kó ọba ń gbé tóbi ọba kàkún bó ṣe yẹ kó kàkún ó sì jáwọ́ ní ẹsẹ̀ tipẹ́ ṣùgbọ́n bá tó ń wò pé àti ṣe tipẹ́ kí ni ó ṣẹlẹ̀ sọ́lọ̀ yẹn ti ráyè tèèyàn òun wọ ẹyọ kan láàrin báwo yẹn ti ṣe pọ̀ pípọ̀ ìpẹ́lẹ̀ lápọ̀ tí wọ́n wá ríran rẹ̀ mi iná ọlọ́pàá tọ́pọ̀lọpọ̀ òfin lè fẹ̀sẹ̀ lẹ̀ wọn ò má títóbi ọlọ́run báwo ni títóbi rẹ̀ ti ṣe tó. bákan náà ẹ rí nínú ìyàtọ̀ lọ́ọ́ máa fi ń jẹ ẹni tí bá tún dẹ́ṣẹ̀ òun náà ni pé yóò rí pé ìpínyà ń bẹ láàrin wọn àtọ́lọ̀ gbogbo ọ̀nà tí èèyàn máa gbà súnmọ́ lọ yóò dì mà nítorí pé ẹsẹ̀ kìí jẹ́ kárọ́nà dé ọ̀dọ̀ lọ ẹ̀ṣẹ̀ máa ń gbèyàn sasọ́lọ̀ ọ̀bẹ ẹlẹ́dàá wa ni ẹ̀rí táwọn èèyàn náà máa sọ nínú ìgbésí ayé wa ní ìsìnkú ah, ẹ̀yin súnmọ́ lọ jù wá lọ. ọ ọ̀nà wo làwọn fi súnmọ́ jù yín lọ ebe ala dúró yìí ẹ̀ẹ́dọ́ ló mọ̀ kọ́ dara ló ń ẹ̀sẹ̀ burúkú ń bẹ lọ́wọ́ òun òun èsì ẹran rírọ̀ èèyàn burúkú lò ẹ̀yin súnmọ́ lọ ju lọ torí pé ẹ̀yin dàrú ẹ̀ṣẹ̀ táwa ń da irú ọ̀ràn tá à ń da ńkọ́ ẹ̀yin dà ó súnmọ́ pé ẹ̀yin súnmọ́ lọ jù lọ bẹ́ẹ̀ gbangba daran efi fi òkùnkùn síkà ọ sí pé ẹ̀yin súnmọ́ lọ torí ẹ̀ ń tẹ̀lé tọ́lọ̀ ẹ̀ sí tọ́lọ̀ ní kẹ̀mẹ́sì ẹni tó á jẹ́ pé ọ̀ràn náà ní gbogbo aburú ní fún ní gbogbo àkókò bóòlù ti lọ kan ń retí ẹ tí ó pè kíjọ ni eléyìí sí pé tí bá ó dàbí ẹnìkan ni àsìkò sọ láti tó ọkùnrin ni o wọn àyàn dá lọ mẹsàlásì wọn ni à ẹ̀yin ẹ máa lọ à kí ló dé ó lòun ò ní sọlá à ó ń sèǹkó sùn ni. <laughs> torí pé ọmọ fáìlì òun pé ọjà fáìlì ti ń bẹ́ẹ̀ nu fáìlì rẹ̀ ọjà gbogbo àwọn aburú gbogbo àìdá kọ́dà gan bóyá jánábà lọ́daràn ń gbé ká bí ó ti fẹ́ nìkan sùn lọ́fíìsì láàárọ̀ yìí ó ti fẹ́ ní sọ̀lá yìí láì ṣe nǹkan oṣù ó ti fẹ́ ní sọ̀lá fẹ́ mọ̀ pé jánàbà ń bẹ lára ọ̀daràn gbogbo àwọn wa bù wọn wá wò ó ní ẹ̀dàpọ̀ ẹ̀ máa lọ ń bọ̀ báyà ó náà máa ṣe bó ti ẹ̀jẹ̀ lé wọn máa ṣe nítorí pé ẹsẹ̀ kìí ti ká lè súnmọ́ lọ torí ẹ̀ ẹ jẹ́ ká gbìyànjú oníkálukú wa àti lè máàmù àtàwọn àjàmá àtàwọn olùmọ̀ àtàwọn ẹni tí wọ́n mọ̀ tó àti gbogbo àwọn aṣíwájú wa àti gbogbo amalẹ́yìn gbogbo apátátá jẹ́ mùsùlùmí kò wá náà là ń sẹ́lọ̀ ọlọ́run ẹlẹ́dàá wa a sì máa tẹ́wọ́ rẹ̀ lọ́sàn-án nítorí kó lè bá a gba ìtúbà àwọn ẹni tó fòrú sẹ́lọ̀ a máa tẹ́wọ́ rẹ̀ lóru kó lè bá a gba ìtúbà àwọn ẹni tó fọ̀sán sẹ́lọ̀ olúwa ẹlẹ́dàá wo ni yé ṣe bẹ́ẹ̀ títí dijọ́ gbẹ̀ndẹ̀ òkè àmà eléyìí túmọ̀ sí pé tọ́ ọ bá rí i pé àforíjì tàtí rẹ̀ ìtúbà ọ̀pàdánù rẹ̀ wàláhì wọlọ̀ àmọ́ tọrọ rẹ̀ tó tọrọ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ẹlẹ́dàá wa ti ṣe tán láti ṣe fún ọ. àtúkò oríire nínú Islam mo fẹ́ túbà mo fẹ́ tọrọ àforíjì ọlọ́run ọba òfin kankan bẹ̀ ọ́ kíkọ jáde kọ́ máa kà rà àforíjì ìsọkúsọ lásán tọrọ àforíjì kò túbà lọ sọ́dọ̀ Ọlọ́run ìwọ lọ mẹsẹ tọsẹ láàrin rẹ sọ́dọ̀ túbà lọ sọ́dọ̀ Ọlọ́run bó foríjì ara rẹ fún wa ń bọ ń tọrọ àforíjì aláàánú àwọn tó ń pè lónìí tá à ń tọrọ gbogbo àlékún rẹ fún wa ní gbogbo ọjọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni ọ̀pọ̀ wọn kẹ́sì islam ó tó dé islam dé gbogbo wọn gba islam wọn wá dẹni tó ga jù ní islam lónìí torí pé anabi sallallahu alaihi wasallam ti sọ ó ní at-ta'ibu min adh-dhanbi kaman la dhanba lahu ẹnikẹ́ni tó bá ti túbá kúrò nínú ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run yóò dàbí pé kò ṣẹ̀ lọ́ọ̀rì kí ló ń retí kí ló ń retí tó ń fi gbogbo ọ̀sán rẹ ṣòfò tílẹ̀ fi súnmọ́ ọ lọ́wọ́ kí ló ń retí tó ń fi gbogbo òru rẹ ṣòfò tílẹ̀ fi mọ́ ọ lọ́wọ́ tọ́ọ̀mọ̀ pé ọjọ́ tó bá kú náà ó lè jẹ́ pọ̀ sàn náà lórí njọ́ náà ò ní ó lè jẹ́ pọ̀ lórí náà ò ní ń fi àti túbà rẹ dọ́là ìwọ tọ́ọ̀mà pẹ́ńpẹ́nu àwọn ọ̀rẹ́ tẹjọ sọ̀rọ̀ láàárọ̀ yìí àsìkò tá a wà yí báyìí wọ́n ti bòun ó ti kọ lẹ́yìn ọmọkùnrin tiẹ̀ ìgbà wo lọ́mọ náà tí báwa ń sọ̀rọ̀ lónìí ni ó lè jẹ́ pé lẹ́yìn wa wọ́n sọ̀rọ̀ ní asiri kí ló dé tá a wá ní tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ wàtúbù ilallahi jami'an ayyuhal mu'minun la'allakum tuflihun olúwa ẹlẹ́dàá wa ṣe ń pèpè nù wàláhì àlọ́nà kẹta fi lè jàre ọlọ́run tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyà ó ní ẹ túbà lọ sọ́dọ̀ ọlọ́ọ̀ gbogbo yín ẹ túbà lọ sọ́dọ̀ ọlọ́ọ̀ ẹ̀yin múmi kẹ́lẹ́ bá sóríire ọlọ́run bá ń fẹ́ wa fóríire ṣùgbọ́n ẹni tí a bá ti kọ àkọọ́lẹ̀ orí ibú fún kò lè sórí rẹ ọlọ́dà kò má àjọ kan náà tó kọ àkọọ́lẹ̀ orí ibú fún torí ẹ gbogbo gbà gbogbo àkókò ìwọ tó ti kú jọ jẹ pé ìtọrọ àforíjì pọ̀ nù ọ̀rọ̀ rẹ̀ ìtúbà lọ sọ́dọ̀ lọ pọ̀ nù ọ̀rọ̀ rẹ̀ nítorí pé bá tẹ rí yẹn fi yẹn ti kò ń gẹ́ tí yẹn bá sànà dáadáa ọlọ́run sì dá yẹn dára rẹ̀ tó o bá ti gbìyànjú walladhina lanahdiyannahum subulana ọlọ́run ní gbogbo ẹni tó bá gbìyànjú lójú ọ̀nà tiwa á fi wọ́n mánà ọlọ́run ní mo búra pa fi wọ́n mánà lọ sójú ọ̀nà wa wọn náà gbìyànjú lónìí túbá tọrọ àforíjì lọ sọ́dọ̀ ọlọ́run ọlọ́run ẹlẹ́dàá ó foríjì hàn ọlọ́run ẹlẹ́dàá kọ́dà kókó foríjì gbogbo wa ọlọ́run kó ṣàánú wa wọn ní sànà bí ba jókòó nbì kan wọ́n máa kà lẹ́nu ànábì wípé ń tọrọ àforíjì ìsìn túbá lọ sọ́dọ̀ ọlọ́run nígbà ẹ̀kọ́ kan tí dí tayọ̀ gbà dọ̀rìn níbi kan tó bá ti jókòó lásán hadithi kan sọ pé wọ́n kà ó lé lọ́gọ́rùn tó bá jókòó níbi kan ẹ dákú àìmọye ibi táwa ti jókòó sẹ́pẹ́ òbótó là ń sọ àwọn ọ̀rọ̀ rádaràda tí kó bá ní láyé àti lọ́run àní sọ̀rọ̀ astagfirullah àní sọ̀rọ̀ astagfirullah wa atubu ilayhi. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه النبي صلى الله عليه وسلم تقوى bẹ́ẹ̀ jókòó ń bì kan lẹ́yìn gbọ́ yìí sọ yìí tẹ́ ẹ sọ tán tẹ́ ẹ tó dìde ń bẹ̀ ẹ sọ pé subhanaka allahumma wa bihamdi ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk anábìlẹ̀ ní sọ. So. ní ìgbà tẹ́ ń dìde kó ń bẹ̀ àfi jẹ́ pé gbogbo wóróworó ẹ̀ṣẹ̀ tẹ́ bá ti dá ń bẹ̀ ọlọ́wọ́ forí jìn táwa máa rántí eléyìí gbogbo orú nǹkan èèyàn gbọ́dọ̀ máa mú má nǹkan téèyàn nítorí ìgbà téèyàn ọba kú náà ni lọ gbogbo àwọn nǹkan sọ wa lèyìn ó tún wá lọ bá nù kó kó dákun kó wa ọlọ́run ẹlẹ́dàá wa kó lé wa jìnnà sẹ́ṣẹ̀ kó lé ẹ̀ṣẹ̀ jìnnà sí wa kó bá wa tún àwùjọ wa ṣe kárántí pé nígbà tá à ń sọ̀rọ̀ nípa àwọn ẹ̀ṣẹ̀ àti aburú tó wà ń bẹ ọ̀gá wa kan iná lọ́lọ́wọ́n bá fi gbogbo dáadáa yìí àti nǹkan míì ló fi rán sí wa ọ̀nà lànàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú wa àti ẹ̀tọ́ ọ̀gá wa yìí lórí wa ọ̀nà ní ká máa ṣe àsọ̀láàtù torí pé ọlọ́run ẹlẹ́dàá wa tó dá wa gan-an àti àwọn màlẹ́kà rẹ̀ alápọ̀nlé àwọn gangan wọ́n ń ṣe àsọ̀láàtì fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run apáwá láti àwọn tá a jẹ́ mùsùlùmí ọmọlẹ́yìn anabi Muhammad sallallahu alayhi wa sallam tí káwọn náà máa tọrọ àsọ̀láàtì fún inna Allaha wa malaikatahu yusalluna ala nabi ya ayyuhal ladhina amanu sallu alayhi wa فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودم دمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم يا الله قم معنا ولا تكن علينا يا الله قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد أن تغفر لنا ذنوبنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين وأصلح اللهم لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله